irú ẹran wùrà máa ń pa àwọn àfáà kan mẹ́jẹ̀mú kalẹ̀ bọ́tá bá ń katíà táwa ní wàlil udhiya shurutun ẹran ní ẹ̀ta máa pa yóò wọ́n náà mẹ́jẹ̀mú o wọn àwọn àfáà rẹ̀ pé mẹ́jẹ̀mú márùn tàbí àwọn mẹ́jẹ̀mú níbo làwọn àfáà ti ràn tí a máa wíhun sẹ́yìn ni wọ́n fẹ́ rán ni ìyẹn lè bèrè bẹ́ẹ̀ àwọn kí wọ́n rán ṣùgbọ́n wọ́n kà ń pa wọ́n rán àwọn wá ń bá ní fọwọ́wọ́rẹ́ fọwọ́ta bísì kàdí àǹtẹ́wà fọwọ́ta bísì kàdí àǹta ìrẹsì fọwọ́ta bísì kàdí àǹkọ́lé fọwọ́ta bísì kàdí àǹyọ blọ́ọ̀kù fọwọ́ta bísì kàdí àwà lọ́fíìsì àwọn abániyọ̀bẹ tí sí ọlọ́run bá sọ pé òun ó fi àánú sọ ẹ̀sìn fún wa wọ́n wá ní májẹ̀mú àkọ́kọ́ àǹtẹ̀kúnlẹ̀ udúhíyà min bahimatil an'am ẹran tá a fẹ́ pa fọ́lọ̀ ọ gbọ́dọ̀ wà nù bahimatul an'am kí là ń pè ní bahimatul an'am nínú èdè Lárúbáwá gbogbo ẹranko tó bá ti ní ọwọ́ méjì níwájú ẹsẹ̀ méjì lẹ́yìn tí wọ́n ń fi mẹ́rẹ̀ẹ̀rin rìn papọ̀ lẹ́ẹ̀kan kan náà bahimatul an'am nù a tún wá bẹ̀rẹ̀ pé ṣebí kìnìún a ní bahimatul an'am ẹ̀jẹ̀ adélẹ́wò má àdàsíbà pẹ̀lú májẹ̀mú kọ́ má ẹran tí ń fẹ́ ẹgbẹ́ rẹ̀ ya ẹ má pè mí kọ́ mọ̀jẹ̀mọ́jẹ̀ mọ́ pẹ̀lú ẹni tí ń jẹrẹ ẹgbẹ́ rẹ o ewúrẹ́ náà ń jẹran o àgbékalẹ̀ anídìí àgbékalẹ̀ torí pé àwọn jẹ́ ìlú kan tó ń bọ̀ lẹ́yìn wa sí àsìkò tí wọ́n tó rọ́ọ̀fù ju ti ayé lọ àwọn tó wà lásìkò gbẹdẹmọkẹ báyìí àsìkò kan tó ń bọ̀ tọ́jẹ́ pé gbogbo ń ń rí ìsìn tí ń jẹ́ bànújẹ́ fún wa pé à ìsìn títún súnmọ́ lọ́wọ́ ọba tó ó na mí èèmọ̀ àṣàwẹ̀wà torí báwa iná tó ṣe kéré tó iná agbẹ́dúnmọ̀ ìgbà tí àwọn àǹtí wa máa sọkún tí wọ́n bá ń bú wọn pé ó fi kaba pọnmọpẹ́ bí wọ́n sọ fún màá sí yóò bú ẹ̀rìn pé a ah, mọ́mí dẹ́ sàdúrà fún mi ẹ̀yin ọ̀rẹ́ mi ọba mi sàmì ní tí ó wì náà nítorí pé ẹlòmí ò tiẹ̀ fi kaba gan pamọ́ bẹ́ẹ̀ tì ní fi ń pamọ́ yóò so máyà ni gbà sẹ́tẹ̀ mi ò tún wá péjú eléyàn lọ ala kulli hal bahimatul an'am á rí pé ń tá a rí ní ìsìn ọtụ ka efe na egbe rẹ jẹ ka eke efa ya o si rin pẹlu ọwọ meji iwaju igala esoro ankabaw nti a ba mọ nipa imotora naami gbogbo ẹranko tí o ba ti ní ọwọ meji iwaju ẹsẹ meji lẹyin ti si nfimẹrẹ rin rin n'igba kankana náà e si ifa egbe rẹ ya ṣùgbọ́n gbàtí ànínábìde sọsọ ọlọ́ni. bàyí mọ́tòlá ní àm ó ní ẹ máa fi sinmi fún iléyá ṣùgbọ́n ànàbí wàá ṣe àlàyé ntẹ́mi gbálẹ̀ rọ̀rọ̀dọ̀ ti tèmi wàá ṣàlàyé ẹ̀ fún ẹ tòótọ́ ntí ẹ̀mọ̀ lẹ́bí ẹ̀wọ̀n rẹ̀ ṣùgbọ́n bàyí mọ́tòlá ní lọ́dọ̀ ti tèmi mẹ́ta ni àlìbádánà kí là ń pè ń bádánà ní ẹran alábọ̀yó tọ́wárí gbẹ́ngbẹ̀ ó náà ni ràkúnmí púrà rẹ̀ ọmọ wa ní búdúnù ó lè wá ní búdúnù ká fún dáàlì ndómà tó bá sì wà lè fún sùkún ká pè ní búdúnù méjèèjì náà lálẹ́ sọ ẹlẹ́ẹ̀kejì wàlìbákọ́rọ̀ màálù màálù náà sí wọ́n máa ń pọ̀ náà ń náà torí títóbi tó náà tó tóbi wọ́n máa ń lò ó ní sẹ̀ríà ni kìí ṣe bádánà ló kọ bádánà ni ní hukumu nídàjọ́ ṣùgbọ́n ká sọ pé wàláì indi ìbádana ìtura bá gbọ́yé ni wípé ó nira kùn mí kan tó bẹ́ẹ̀ pé màálù ni tí wọ́n bá wọ ìwé ẹni tí sọ tí wọ́n bá ìlà lẹ́ẹ̀kẹrẹ ni yóò rí bẹ́ẹ̀ náà yẹn kúsù kalẹ̀ ojúmọ́ ìtura bá ń pè ní ojúmọ́ gbogbo èdè lónìí ìtí ara àtọ̀ ò lè gbọ́yé nú èdè wa ò láàpè ní ojúmọ́ wọ́n máa sọ fún ọmọ yíbò wípé sọ ọmọ ẹni ń pè ní abetilu karabi ajere. ní wọ́n mọ̀ tí ń jà jèrè abẹ́tìrì kára jèrè yóò ma lójú àwala ní rújúmọ̀ yẹn lọ́wọ́ ni ní rújúmọ̀ nínú èdè gbogbo èdè kọ̀ọ̀kan o olóní rújúmọ̀ rújúmọ̀ rújúmọ̀ rújúmọ̀ rújúmọ̀ ni ń tẹ́ pé ó dífíkọ́tì ẹ̀yà láàrin wọn tọ́ pẹ́pẹ́ láàrin wọn ni ó wà mọ̀ pé ah àṣeyàtọ̀ láàrin ilé àti ilé ire kí ló wá fà á tá a fi sọ wípé màlúù ọ̀gbọ̀rọ̀ jẹ́ bádánà ló kọ ṣùgbọ́n a máa jẹ́ bádánà ní ìdájọ́ àbọ̀nbí túmọ̀ rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun ni ghanamu ghanamu wá pín méjì a ní dọ́nù a ní máàzù akọ akọ akọ agutan òní akọ ti ewé òní máàzù ìrántà méjèèjì náà olùyàwó pa méjèèjì pọ̀ bánu máàzù wọ́n ń pè ní ganamu plural ní agnam àwọn ọ̀ràn tá a fi máa sí akọ wọn nìkan wà láàfin paléyà àbí àtakọ àtabo àtakọ àtabo wọn ni. èwo ló wá wàláhì wàláhì àwọn apá kan àfáà ní abo ni wọ́n sì mẹ́rin nítorí sáré sọ̀rọ̀ nù àwọn apá kan ní akọni wọ́n sì wa bá ṣe wà mọ́sálásì wàlẹ́ àwọn èèyàn kan bẹ tẹ́ ọba yín jẹun bí ẹran yín ẹ sá pé <laughs> kọ́dà ó bí masa ìsíláyé pẹ́ràn lẹ́yìn sẹ́yìn kan ọbẹ̀ ẹran tó bá jẹ́ pé àwọn èèyàn àwọn bọ̀